Then later, what happened? All these serial killings in the hotel. You said you have been doing it. Yeah, I'm the one. You are the one doing it. I'm the one, sir. What did it? What is the motive? What is the motive? Tell us. Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tulẹ̀ ọjọ́ ni ní arákùnrin yìí ni ó gbéra láti ìlú Port Harcourt wá sí ìlú Èkó láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú iṣẹ́ apànìyàn apa obìnrin nínú ilé ìtura bí ó ṣe bẹ̀rẹ̀ láti ìlú Èkó ni wọ́n pa obìnrin kan bẹ́ẹ̀ sì ló tún ló gbéra láti ìlú Èkó tí ó dé ìlú Ìbàdàn lẹ́yìn tó parí ní ìlú Ìbàdàn ni ó tún gbéra ló dé ìlú Abia àti ìlú Abia náà ni ó tún gbéra ló tún dé ìlú Owerri àti Owerri náà ni ó tún padà lọ sí Port Harcourt kí ó tó dé Port Harcourt ni wọ́n ní ó ti ṣekú pa obìnrin mẹ́fà tí ó dà pé wọ́n wà nínú òwò ìnàbí. Hmm. ìgbà tó dé Port Harcourt náà ni ó tún bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí ni ó tún pa obìnrin mẹ́fà ní gbogbo wọn ni wọ́n ní pé nínú ilé ìtura ló ti ń ṣe iṣẹ́ ibi yìí àmọ́ o ohun tí ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ní pàápàá ọlọ́pàá ni wípé báwo ni ó ṣe ń tan àwọn ọmọbìnrin yìí wá sí ilé ìtura yìí tí ó fi ń ṣekú pa wọ́n gbogbo àṣírí náà ló tú nígbà tí ó ń ka gbogbo ibi tí ó ti ń ṣe bọ̀ láti Èkó títí dé ìlú Port Harcourt ẹ mà lẹ́ńbẹ̀ wọn ẹ mà káàbọ̀ sórí ètò wa tòní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ orúkọ mi ni Satis Power ẹ lè káàbọ̀ sórí ètò Three House Crime Yorùbá níbi tí a ti mú irú ìwòran báyìí wá sí ìwòran yìí tí ẹ bá dẹ̀ like irú fídíò báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ like button subscribe button àti notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o ẹ máa bá ń kà lọ. burúkú ńlá yìí tí ó ṣẹlẹ̀ ní ọdún 2019 ó jẹ́ ọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ ó mú ìbànújẹ́ ẹkún àti bẹ̀rù wá sí ìlú Port Harcourt ní Rivers State ní ọdún 2019 gbogbo bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ tí ìròyìn jáde bí àwọn ènìyàn ṣe ń kú ní ilé ìtura Port Harcourt àkọ́kọ́ ṣẹlẹ̀ èkejì ṣẹlẹ̀ títí tí wọ́n fi ń kà tó mẹ́sàn-án òun ni ló mú gbogbo Port Harcourt tí ó dàrú ní ọdún 2019 tí à ń sọ yìí bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn ni wọ́n ń jáde ní pàápàá àwọn obìnrin wípé èwo ni àwọn máa gbé ní ìlú tí àyà àwọn máa máa já tí wọ́n ń pa àbúrò wọn tàbí aya wọn tàbí ọmọ wọn pé kí àwọn ìjọba àti ọlọ́pàá kí wọ́n bá wọn wá nǹkan ṣe sí o kí wọ́n tó pa àwọn tán o. Eh, despite our religion, despite our beliefs, despite our confession, why we are here is because as young girls we are concerned about this serial killer on the loose in Rivers State. We want to feel safe we want to go out and come back without any fear that if we go out it might be the last time our parents will see us or our husbands or our boyfriends will see us. láìpẹ́ láì jìnnà náà ni ọwọ́ tẹ ọ̀daràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Gracious David West tí àwọn ọlọ́pàá mú nígbà tí ó fẹ́ sá jáde lọ sí ní ìlú tó súnmọ́ wọn ní Port Harcourt Uyo. Hmm. tá tiẹ̀ ni Gracious David West yìí My surname is David West. That West is my compound name. If you want to trace anybody through the West, that compound name you answer. nígbà tí wọ́n ń ṣe ìwádìí lẹ́nu rẹ̀ lẹ́yìn tí àwọn ọlọ́pàá mú òun ló bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé gbogbo ìgbésí ayé ẹ̀. ǹjẹ́ ẹ mọ̀ pé Gracious David West ó ti lọ sí ẹ̀wọ̀n rí tí ó lo ọdún mẹ́rin bẹ́ẹ̀ ni nínú gbogbo àlàyé ẹ̀ náà ni àtúkalẹ̀ yìí. Gracious David West ó ní bàbá bẹ́ẹ̀ sì ni ó ní màmá àmọ́ àwọn méjèèjì wọn kò sí láyé nígbà tí David West máa bẹ̀rẹ̀ sí ń ṣekú pa àwọn obìnrin káàkiri gbogbo Port Harcourt àti àwọn ìlú míì tí ó ti ń pa wọ́n bọ̀. Gracious ọdún 1980 òun ni wọ́n bí ní ìlú Rivers State òun nìkan ni màmá rẹ̀ bí fún bàbá rẹ̀ tí ó ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tí ó ti bí ọmọ mẹ́rin tí gbogbo wọn sì jẹ́ obìnrin èyí ni ó ní pé ó mú bàbá àwọn tí ó fi ń ronú pé òun fẹ́ bí ọmọ ọkùnrin kóun tó kúrò láyé bẹ́ẹ̀ ni ọ̀hún ará ẹ̀ bá bá wá obìnrin kan tí ó fún lóyún lọ́jọ́ tí à ń wí yìí lẹ́yìn oṣù mẹ́sàn-án tí obìnrin yìí ní oyún yìí náà ni wọ́n fi bí Gracious David West ǹjẹ́ tí ìyàwó àkọ́kọ́ bàbá rẹ̀ yìí tí ó máa gbọ́ náà ni ni ó ní pé inú rẹ̀ kò dùn sí ohun tí bàbá rẹ̀ ṣe láìpẹ́ láì jìnnà òun náà bí ọmọkùnrin àmọ́ ọmọkùnrin yẹn kò yè ó bá ikú lọ tí wọ́n dẹ̀ ní pé ìyá David West ó ní ṣe nípa ikú ọmọ títí rẹ̀ tí ó jẹ́ ọkùnrin ṣoṣo tí ó bí lẹ́yìn tí ó ti bí ọmọbìnrin mẹ́rin èyí ó wà nínú ẹ̀bi wọn. David West náà nínú ẹjọ́ tí ó ń kà fún àwọn oníròyìn náà ni ó ti sọ wípé ìyàwó àkọ́kọ́ bàbá òun yìí kò fẹ́ràn òun rárá ni ó ń wá gbogbo ọ̀nà láti wéré pé òun ò ní ṣoríire láyé bẹ́ẹ̀ sì ni ló ń sọ wípé ó nígbà kan nígbà tó ń wà ní kékeré ni ìyá yìí ó wá kí ọ̀wọ́n ní ilé ẹbí nítorí pé ibẹ̀ ni màmá òun gbé òun sí tí wọ́n ti ń tọ̀ wọ́n ǹjẹ́ tí ìyàwó àkọ́kọ́ yìí máa wá náà tí ó ṣe oúnjẹ tó ń gbóúnjẹ fóun kóun jẹ àṣé àbúrò bàbá òun ti ń sọ fóun wípé kí òun má jẹ oúnjẹ yẹn àmọ́ òun ò mọ ohun tí ó ń sọ so pé lẹ́yìn tí òun wá jẹ oúnjẹ yìí ni òun bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n rànran máa bẹ̀rẹ̀ sí máa jalè káàkiri gbogbo àdúgbò wípé oúnjẹ tí òun jẹ ní ọjọ́ náà òun ló mú un tóun fi ń jalè káàkiri bẹ́ẹ̀ ni ó ní pé nígbà tí òun wà ní ọmọdún méjìlá ni òun ti fi ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ nítorí pé kò sẹ́ni tí ó lè rán òun lọ sí ilé ìwé lẹ́yìn tó fi iléèwé sílẹ̀ ló ní òun bá bẹ̀rẹ̀ sí í kó ẹgbẹ́kẹ́gbẹ́ òun wà ní inú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní Digbam tí kò lè kọ sílẹ̀ nígbà tí àwọn oníròyìn tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ni orúkọ ẹgbẹ́ yìí gangan. Gracious David West ó ní pé òun bẹ̀rẹ̀ sí í jalè káàkiri tó jẹ́ pé nígbà tí òun máa jí motorcycle tí wọ́n wá mú òun ni wọ́n bá gbé òun lọ sí ilé ẹjọ́ nígbà tí òun délé ẹjọ́ tí adájọ́ ń béèrè lọ́wọ́ òun pé ṣé nítòótọ́ ni lòun jí motorcycle òun dẹ̀ sọ nítòótọ́ pé bẹ́ẹ̀ ni nítòótọ́ ni òun jí motorcycle yìí àti bíbẹ ni adájọ́ sọ fún wípé nítorí pé ó sọ tòótọ́ pé ó jí motorcycle yìí màá fún ẹ ní ẹ̀wọ̀n ọdún mẹ́rin péré lẹ́yìn ẹjọ́ yìí ni ó ní pé òun bára òun ní ilé ẹ̀wọ̀n nígbà tí ó wà ní ilé ẹ̀wọ̀n yìí ni ó ń ṣe dáadáa gẹ́gẹ́ bí àwọn aṣọ́ ẹ̀wọ̀n ṣe fẹ́ràn rẹ̀ tí wọ́n máa ń rán ní iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ ìgbà tó wà ní ilé ẹ̀wọ̀n yìí ní Rivers State náà ni ó ní pé àwọn ẹlẹ́wọ̀n kan tí àwọn jọ wà ní ilé ẹ̀wọ̀n ni wọ́n fẹ́ wá bí àwọn máa ṣe já kúrò ní kúrò ǹjẹ́ òun tó ń gbọ́ èdè tí wọ́n sọ ni òun bá sọ fún ọ̀gá ẹlẹ́wọ̀n pé nǹkan báyìí báyìí ni ó fẹ́ ṣẹlẹ̀ o nítorí pé ó súnmọ́ wọn wọn kò gbàgbọ́ wípé kí ni ọmọdékùnrin yìí sọ àbí kò mọ̀ nǹkan tó ń sọ nígbà tí ọjọ́ tí wọ́n fẹ́ já ẹ̀wọ̀n yìí máa dé bẹ́ẹ̀ ni wọ́n já ẹ̀wọ̀n tí wọ́n bẹ̀rẹ̀ sí í sá lọ òun kẹ̀dẹ̀ rèé òun ṣe akitiyan láti rí i pé òun mú àwọn mélòó kan sílẹ̀ láti rí i pé wọn kò sá kúrò lẹ́wọ̀n gẹ́gẹ́ bí ó ṣe wí èyí tí ó ṣẹlẹ̀ ni òun ni ó jẹ́ kí àwọn aṣọ́ ẹ̀wọ̀n yìí kí wọ́n fẹ́ràn rẹ̀ tí wọ́n láti gbé kúrò ní ẹ̀wọ̀n tí ó wà yẹn nítorí pé àwọn tí ó ti mú sílẹ̀ yẹn wọ́n lè ṣekú pa níbi wípé bóyá kí wọ́n fi májèlé sínú oúnjẹ rẹ̀ ìgbà tí wọ́n gbé lọ sí ẹ̀wọ̀n míì láìpẹ́ náà ni ọdún mẹ́rin tí a dájọ́ fún un pé ìgbà tí ó jáde kúrò lẹ́wọ̀n ni ó lọ sí ilé ẹbí nígbà tó máa dé ilé ẹbí ni wọ́n sọ fún wípé bàbá rẹ̀ ti kú wípé ẹ̀jẹ̀ ríru ó ti pa bàbá rẹ̀ o nígbà tí bàbá rẹ̀ gbọ́ wípé wọ́n mú wọn rán lọ sí ẹ̀wọ̀n kí eléyìí tó ṣẹlẹ̀ kí bàbá rẹ̀ tó kú ni màmá rẹ̀ ti kú ní ẹ̀yìn ọdún mélòó kan sẹ́yìn o ó wá di ènìyàn tí kò ní bàbá tí kò níyà mọ́ inú ẹgbẹ́ òkùnkùn tí ó ti wà fún ọdún mẹ́ta ni kò bá lọ síbi ibẹ̀ mọ́ ni ó sọ wípé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ń béèrè ẹjọ́ lọ́wọ́ òun wípé báwo ni ó ṣe máa fi ẹgbẹ́ òkùnkùn yìí sílẹ̀ tí wọ́n sì lọ sílé rẹ̀ láti lọ kà mọ́lé àmọ́ wọn kò bá nílé tí wọ́n da gbogbo inú ilé rẹ̀ rú. lẹ́yìn yìí ni ó bá sá kúrò ní ilé ẹbí tí ó wà ní ìlú àwọn bàbá rẹ̀ lẹ́yìn tó kúrò ní ilé ẹbí bàbá rẹ̀ náà ni wọ́n ní òun bá ń wá iṣẹ́ ọwọ́ kan tí òun lè máa ṣe bóyá ó lè máa rí tọ́rọ̀ kọ́bọ̀ fóun tóun fi máa máa jẹun bẹ́ẹ̀ ni ó ní òun bá rí ọ̀gá iṣẹ́ kan tí wọ́n ń tún ẹ̀rọ abánisọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni ó ṣe àlàyé fún wípé òun ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́wọ̀n ni òun dẹ̀ fẹ́ kọ́ṣẹ́ yìí nítorí pé òun ò fẹ́ jalè o níbi tí ó ti ń kọ́ bí wọ́n ṣe ń tú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ṣe náà ni ó ní pé òun bá jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀gá òun àti owó òun ni òun bá fẹsẹ̀fẹ́ ní fẹsẹ̀fẹ́ yìí náà ni ó gbéra ni ó bá dé ìlú Èkó níbi tí ó ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi iṣẹ́ apànìyàn. ibi tó lóun kọ́kọ́ dé sẹ́kọ̀ọ́ ìkẹjà ni wọ́n ń pe ibẹ̀ ó ní òun wà ń bẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ kan tí òun mu ọtí òun mú ìgò kan lẹ́yìn ìgò kejì ni òun bá ní kóun kúrò ni òun bá ṣubú sílẹ̀ lẹ̀ tí ṣubú tó ṣubú yìí náà ni àwọn ènìyàn bá sáré wá wípé kí ló ṣẹlẹ̀ kíní kan ló ní òun bá tú rí ara àwọn rà padà lòun bá dìde lòun pe ọ̀kan nínú àwọn aṣọ́de tó wà ní ilé ọtí yìí ni òun bá sọ fún wípé kò jọ òun fẹ́ obìnrin kan tí òun lè bá ṣe àjọṣepọ̀ òun dẹ̀ fún ní five hundred naira láti lọ bá òun pé oníṣe ìnàbí kan wá tóun lè bá sùn ní alẹ́ tí à ń wí yìí nígbà tí wọ́n máa bá pe arábìnrin kan wá tí ó dẹ̀ sọ fún arábìnrin yẹn wípé òun ti gba yàrá kan sí ilé ìtura pé kí àwọn jọ lọ sí ibi bẹ̀. arábìnrin yìí bí ó ṣe rí ọkàn rẹ̀ sọ fún wípé òun ò lọ òun ò ṣe bẹ́ẹ̀ sì ni ó bẹ̀rẹ̀ sí ń bi arábìnrin yìí tí kò gbà ọ́ ó bá béèrè lọ́wọ́ arábìnrin yìí wípé ìjẹ́ ṣó ní ọ̀gá ó bá ní bẹ́ẹ̀ ni kó fi ọ̀gá rẹ̀ fi hàn wọn nígbà tó máa bá ọ̀gá rẹ̀ ni ó sọ fún ọ̀gá rẹ̀ wípé kójọ́ òun fẹ́ obìnrin kan tó máa wà pẹ̀lú òun títí di àárọ̀ ọjọ́ kejì òun á sanwó èèlò ni wọ́n fẹ́ nìyẹn bá sọ fún èyí tí wọ́n fẹ́ ló bá sọ pé òun máa san jù bẹ́ẹ̀ lọ ní owó kówó yẹn dà sílẹ̀ fún ọ̀gá arábìnrin tó ń ṣe owó ìnàbí nígbà tí arábìnrin yìí dẹ̀ ti rí i pé ó ti sanwó ló bá ní pé ó yá kọ́yàn lọ sí yàrá tó sí ilé ìtura tó ń wí ìgbà tó ń dé ilé ìtura yìí ni arábìnrin yìí bá wí pé ebi ń pa òun òun fẹ́ jẹun ni ó bá sọ fún wípé kọ́wọn jáde lọ kọ́wọn lọ ra oúnjẹ tí wọ́n máa jẹ nítorí pé oúnjẹ ilé ìtura yìí ó máa wọ́n nígbà tí wọ́n jọ jáde tí wọ́n jọ lọ ra oúnjẹ yìí tí wọ́n fẹ́ máa padà ní ó bá ní pé dára tún fu ọmọdébìnrin yìí ni ó ń wí pé òun fẹ́ padà òun ò bá lọ mọ́ òun fẹ́ padà kóun máa lọ ni ó bá tún sọ fún wípé tèmi mo ti san owó kó lè wà pẹ̀lú mi títí di àárọ̀ ọjọ́ kejì ni arábìnrin bá ní kò burú já lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe dé ilé ìtura yìí náà ni wọ́n jẹun wọ́n dẹ̀jọ ní àjọṣepọ̀ tí àwọn méjèèjì tí wọ́n sùn lọ. Gracious David West tí ó ti mọ ohun búburú tí ó fẹ́ ṣe ni ó bá dìde ní ọwọ́ ọ̀dájí tí ó mú ọ̀bẹ tí ó ti mú sápamọ́ ni ó bá bẹ̀rẹ̀ sí í yí fọ́lùmù tẹlifíṣọ̀nù tí ó wà ní inú yàrá yìí ló bá bẹ̀rẹ̀ sí í yí sókè bí ó ṣe yí sókè tán náà ni ó jí arábìnrin yìí wípé kó dìde sórí ọ̀bẹ òun máa gun tí ó bá pariwo ní pàápàá fọ́lùmù tẹlifíṣọ̀nù ò ti lọ sókè kò dẹ̀ sẹ́nì kankan tí ó máa gbọ́ tí ó bá kígbe ibi bẹ̀ ni arábìnrin yìí ti bẹ̀rẹ̀ sí ń bẹ̀ wípé kó jọ̀ọ́ kó má pa òun òun ní owó òun ní eighty two thousand naira ní inú báǹkì ó gba atm òun pín òun rèé kí ó yọ owó náà kó fi ẹ̀mí òun sílẹ̀. Si bẹ́ẹ̀ ni ó mú aṣọ ibùsùn tí ó gé tí ó fi so ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ papọ̀ lẹ́yìn yìí ni ó mú ọ̀kan nínú àwọn aṣọ yìí ni ó fi so lọ́rùn tí ó rí i pé ó kú yányán èyí yìí ni ó ní pé ó máa kọ́kọ́ jẹ́ ènìyàn àkọ́kọ́ tí òun kọ́kọ́ pa lẹ́yìn tí ó rí owó yìí yọ kúrò nínú àkáǹtì obìnrin yìí ni ó bá gbéra ni ó bẹ̀rẹ̀ ìrìn àjò tí ó dé Ọ̀yọ́ ó ṣekú pa obìnrin kan láti Ọ̀yọ́ ó gbéra wọ Abia láti Abia ó gbéra wọ Imo láti Imo lẹ́yìn tí ó ti ṣekú pa èèyàn mẹ́fà ni ó wọ ìlú Port Harcourt ìgbà tó dé ìlú Port Harcourt tí ó ṣekú pa ènìyàn àkọ́kọ́ ṣekú pa ènìyàn kejì bó ṣe ń lọ ìkẹta ìkẹrin ni gbogbo Port Harcourt bá dàrú wípé ta ni apànìyàn yìí tí ó jẹ́ pé ọ̀nà kan náà ni ó ń lò tí ó fi ń pa gbogbo àwọn arábìnrin tí wọ́n ń pa sí ilé ìtura ní ọ̀kan nínú àwọn ilé ìtura tí ó ti ṣekú pa arábìnrin kan òun ni ọ̀gá iléeṣẹ́ ilé ìtura yìí ni ó bá gbé arábìnrin kan tí wọ́n pa sínú ọ̀kan nínú yàrá ilé ìtura rẹ̀ ni ó bá lọ gbé sí iwájú ilé ẹ́stéètì tí ẹ̀ ń wò yìí kí àwọn ọlọ́pàá kí wọ́n tó rí òkú yìí láàárín february september ọdún 2019 títí wọ september 2019 ni Gracious David West ó ti ṣekú pa obìnrin mẹ́fà ní Port Harcourt ìlú Rivers State wọn kò mọ ìtumọ̀ irú ikú báyìí nítorí pé gbogbo obìnrin tí wọ́n pa kò fi ọ̀bẹ tí ó mú yìí fi gún wọn o ẹ̀jẹ̀ kankan wọn kò rí nílẹ̀ tàbí wọ́n rí àpẹẹrẹ pé wọ́n gún àwọn arábìnrin yìí ju wípé àpẹẹrẹ pé ó fún wọn lọ́rùn ó dẹ̀ so wọ́n ní apá ó so wọ́n ní ẹsẹ̀ ìjẹ́ irú eléyìí náà ni ó ń mú àwọn ènìyàn míì tí wọ́n ní pé bóyá oníṣègùn kan ni ó ń rán apànìyàn yìí nítorí pé ọ̀hún kan pé ó máa ń mú aṣọ funfun kan tí wọ́n fi ń nu abẹ́ nǹkan wọn obìnrin tí ó ti ṣekú pa. ǹjẹ́ báwo gan-an ni wọ́n ṣe mú Gracious David West ní ìgbà tí ìlú Port Harcourt ti bẹ̀rẹ̀ sí ń dàrú káàkiri tí àwọn ènìyàn ń kégbe pé kí àwọn ọlọ́pàá kí ó gbà wọn náà ni àwọn ọlọ́pàá ni wọ́n fi òfin sílẹ̀ wípé kí gbogbo ilé ìtura tí ó bá mọ̀ wípé àwọn fẹ́ máa ṣe òwò lọ kí wọ́n rí i pé wọ́n fi CCTV káàkiri gbogbo ilé ìtura ní ìgbà tí gbogbo àwọn ilé ìtura tí wọ́n rí wípé àwọn fi CCTV sí gbogbo àti wọ ilé ìtura ni tàbí gbogbo ọ̀nà tí wọ́n máa gbà wọ inú yàrá kọ̀ọ̀kan ní ilé ìtura yìí òun ni Gracious David West bá gbé arábìnrin kan wá sí ilé ìtura kan ìgbà tó máa dé ilé ìtura yìí ni ó fi orúkọ rẹ̀ sílẹ̀ orúkọ mẹ́ta ló ní òun máa ń lò ìgbà tí ó máa fi orúkọ rẹ̀ sílẹ̀ ló ní pé òun fi Ben West sílẹ̀ nínú inú ìwé àkọsílẹ̀ àwọn tí wọ́n ń lo ilé ìtura yìí. Answer Benedict, Benjamin and uh, Ben they are all the same thing but the one I give to popular is Ben West. CCTV yìí ó ti rí ojú rẹ̀ àti ojú arábìnrin tí ó gbé wọ ilé ìtura yìí nígbà tí ó máa ṣe gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe fún àwọn arábìnrin tí ó bá ti gbé lọ ilé ìtura tí ó máa ń pa yìí wọ́n jọ jẹun wọ́n jọ ní àjọṣepọ̀ ìgbà tó máa di ìdájí náà ni ó bá jí arábìnrin yìí ní ìgbà tí arábìnrin yìí máa rí ọ̀bẹ kò lè pariwo ni ó mú aṣọ ìbùsùn ni ó gé sí wẹ́wẹ́ ni ó so arábìnrin yìí mọ́ àga tó wà nínú yàrá yìí bẹ́ẹ̀ ni arábìnrin yìí ń bẹ̀ wípé kó jọ̀ọ́ kó má ṣekú pa òun bí àwọn arábìnrin yòókù bí wọ́n ṣe máa ń bẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wí àmọ́ ó ní pé ohun tí ó ti wọ òun yẹn kò kí ń jẹ́ kí òun kó lè gbọ́ ẹ̀bẹ̀ mọ́ àfi tí òun bá ti ṣekú pa wọn tán àmọ́ o arábìnrin ẹlẹ́kẹwàá yìí ó dà wípé àdúrà màmá títí eléyìí ó gbà lọ́tẹ̀ yìí ibi bẹ́ẹ̀ ni ó gba fóònù arábìnrin yìí gẹ́gẹ́ bí ó ṣe máa ń gba fóònù àwọn tí ó ń ṣekú pa ó sì gba atm arábìnrin yìí ni ó bá dúró lẹ́yìn tí ó ti kó aṣọ rẹ̀ fún òṣìṣẹ́ ilé ìtura yìí wípé kí ó bá òun fọ aṣọ náà ìgbà tí wọ́n fọ aṣọ rẹ̀ tán tí wọ́n lọ ni ó bá kó sáṣọ yìí ló fi arábìnrin yìí sílẹ̀ lórí àga tí ó wà ló jáde kúrò ní ilé ìtura yìí ní ìgbà tí ilẹ̀ máa mọ́ tí arábìnrin yìí tó ti ṣàkìtìyàn tí ó rí i pé aṣọ tí ó fi so ẹnu rẹ̀ ó ti tú jáde ni ó bá kígbe wípé ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí tí àwọn òṣìṣẹ́ ilé ìtura yìí máa gbọ́ náà ni wọ́n súré dé yàrá yìí ni wọ́n bá rí arábìnrin yìí tó wà lórí àga tí wọ́n ti fokùn so ẹsẹ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ àti ẹnu rẹ̀ tó wà lórí àga bẹ́ẹ̀ ni wọ́n bá ké pe àwọn ọlọ́pàá ìgbà tí àwọn ọlọ́pàá máa dé tí wọ́n wo cctv ni wọ́n bá rí ojú arákùnrin tí obìnrin tí ó mú yìí tí ó sọ pé arákùnrin náà rè tí ó jà wọ́n lólè àwọn ọlọ́pàá ló bẹ̀rẹ̀ sí ń wá Gracious David West ni wọ́n pín gbogbo àwòrán rẹ̀ káàkiri gbogbo Rivers State níbi tí ó ti fẹ́ sá kúrò ní Rivers State tí ó wà nínú mọ́tò tí ó ń gbé lọ sí Uyo ni àwọn ọlọ́pàá stop and search bá dá mọ́tò wọn dúró jẹ́ tí wọ́n máa wọnú mọ́tò wò ni wọ́n bá rí arákùnrin Gracious David West tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ nígbà yẹn o orúkọ tí wọ́n wá ni Ben West nìyẹn bá rí i pé arákùnrin yìí fẹ́ jọ ọ́ ènìyàn tí à ń wà ni wọ́n bá wo àwòrán tí ó wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni wọ́n bá rí i pé ọ̀daràn tí ọ̀hún wá rèé àti bíbẹ̀ ni àwọn ọlọ́pàá ni wọ́n bá ti gbé Precious David West tí wọ́n gbé dé ọgbà ọ̀gá ọlọ́pàá Police Command River State àti bẹ́ẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ gbogbo àwọn obìnrin tí ó ti ṣekúpa láti èkó títí dé Port Harcourt àmọ́ lẹ́yìn tí àwọn ọlọ́pàá tí wọ́n gbé ẹjọ́ Gracious David West dé ilé ẹjọ́ ni ni David West bá bẹ̀rẹ̀ sí ń jiyàn wípé òun ò ṣekú pa obìnrin kankan o wípé àwọn ọlọ́pàá ni wọ́n fi tipá fi mú òun tí òun fi ń sọ gbogbo òun tí òun san tẹ́lẹ̀ o wípé irọ́ ni wọ́n pa mọ́ òun ìgbà tí wọ́n ń ṣe ẹjọ́ yìí lọ náà ni wọ́n ní pé David West nígbà míì ó máa ma gbó nínú ilé ẹjọ́ pé wù wù wù láti fi tan ilé ẹjọ́ wípé orí òun kò pé bẹ́ẹ̀ bí ó ṣe sọ ní ìgbà tí ó ń kọ́kọ́ ń kà kí ẹjọ́ ẹ̀ tó délé ẹjọ́ wípé òun ti lọ sí chọ́ọ̀chì kan lọ rí tí òun lọ bá pásítọ̀ chọ́ọ̀chì tí òun sọ fún wípé òun fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun pé òun ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní Port Harcourt àmọ́ wọn kò jẹ́ kí òun rí overseer ọ̀gá ilé chọ́ọ̀chì yìí níbi chọ́ọ̀chì náà ni wọ́n ti bá wá iṣẹ́ sí ọ̀dọ̀ arábìnrin kan tí ó ń ta oúnjẹ tí ó dẹ̀ sọ pé òun bá arábìnrin yìí ta oúnjẹ fún ìgbà mélòó kan òun dẹ̀ ń jí owó arábìnrin yìí tí kò dẹ̀ mọ̀ ní ilé oúnjẹ yìí ni òun ti ń ta oúnjẹ o kí wọ́n tó bá òun wá iṣẹ́ kan ní ilé ẹ̀kọ́ gíga ní ìgbà tí òun dẹ̀ dé ilé ẹ̀kọ́ gíga yìí tí òun ṣe security ní ilé ẹ̀kọ́ gíga yìí ni ó bá di ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ ṣe ìdánwò tí wọn kò dẹ̀ lè gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí báàgì wọn wọnú ilé ìdánwò ó ní gbogbo ìgbà tí wọ́n bá ṣe ìdánwò ni wọ́n máa kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wá sí ọ̀dọ̀ òun àmọ́ o nígbà tí ó máa di ìjọ tí wọ́n máa parí ìdánwò ni òun bá kó gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun bá sá lòun bá fẹsẹ̀ fẹ lòun kó gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lòun bá lọ tà dànù ní ìgbà tí wọ́n rí i pé wọ́n ti jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí lọ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í wá kí wọ́n tó mú un lẹ́yìn tí wọ́n mú tí wọ́n gbé dé ilé ẹjọ́ ni wọn kò rí ènìyàn kankan tí ó wá láti wá sọ wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun nítorí pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí wọ́n ti fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọlọ́run òun ni adájọ́ bá sọ fún wípé nígbà tí kò dẹ̀ sí èèyàn kankan tí ó sọ pé ó jí nǹkan ìwọ náà ò lè máa lọ ẹ̀sùn mẹ́sàn-án tí ó ṣekú pa ènìyàn mẹ́sàn-án òun ni wọ́n kà sí lẹ́sẹ̀ òun dẹ̀ dájọ́ ikú fún un kí wọ́n lọ sokùn pa October nine ọdún 2020 òun ni wọ́n dájọ́ yìí fún Gracious David West ọba Elédùmarè kò ní jẹ́ kí ẹnikẹ́ni wa tàbí ẹnikẹ́ni tí a bá mọ̀ kí ó kó sí ọwọ́ irú ọ̀daràn apànìyàn báyìí o inú wa dẹ̀ dùn wípé wọ́n dájọ́ tí ó yẹ fún un tàbí kí nàìjírí sọ sínú eléyìí ẹ ẹ bá mi fi èrò ọkàn yín sínú comment section kẹ̀dẹ̀ má gbàgbé láti tẹ like button àti subscribe button àtúríra nígbà míì o ire.